وآله وأصحابه ومن والاه الحمد لله نقف الله وبا ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nàbí ọlọ́run kó ala bá ati ará nílẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánàá ẹ̀sìn rẹ̀ tán dó tì di ọjọ́ ẹ̀san adúgbò fọlọ́run ọba eléyìí tí ó tún fi àánú rẹ̀ fi ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní ogójì hijọ́ tàbí sàlàǹsì asalaamu alaykum wa rahmatulahi wabarakatu. barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. pẹ̀lú àánú ọlọ́wọ́ ọba a máa tẹ̀síwájú nù tafsiri sọ́ọ̀tù Baqara aya tí a dé òun náà ní aya igba. àti mẹ́tàléní ogójì ọlọ́run ọba ń sọ fún wa nípa ìtàn àwọn òkú kan ọlọ́run ọba ní a'udhu rajim alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadara al-mawt فقال لهم ولكن أكثر الناس لا يشكرون أعوذ بالله من الشيطان الرجيم ألم تر إلى a ní àyà yìí ó ń sọ nípa ìtàn àwọn òkú ibùn àbí hatim látọ̀dọ̀ abdullahi ibn abbasin radiyallahu ta'ala anihuma wọ́n ní àwọn aráàlú kéréje kan ń bẹ tí wọ́n ń pè ìlú náà ní dáwàrídáàlì ali ibn asim ó ní àwọn ẹni tí wọ́n jẹ́ ará pè ní dáwàrúdán ìlú kéréje kan ní aláfàrúsàkìn ó tó àwọn ibùsọ̀ kan sí kíbálì wàásù ládojúkọ ibi tó ń pè ní wàásù láwọn ilẹ̀ iraq wọ́n ní nínú tafsiri aya ìlàtọ̀ dàbtàlá ibn abasi tọ́lọ́ sọ wípé إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت ọlọ́run ní orí ni àwọn ẹni tó ṣe wípé wọ́n jáde kúrò nílé wọn wàhúnmù ló fún wọn ni wọ́n jẹ́ ẹgbẹ̀rún mẹ́rin wọ́n jáde kúrò nílé wọn hazara mọ́ọ̀tì lẹ́ni tó fi ń sọ́ra fún kú wọ́n jáde láti sọ fún un tó wọ́n fẹ́ sọ́ra fún àtọ́rùn náà ìgbóná wọ́n ń sọ báyìí lẹ́nu wọn yìí pé nàti ardọ́n lẹ́sàbí hamọ́ọ̀tù wọ́n láwọn ń kó nílẹ̀ ìgbóná yìí á wà lọ sí ilẹ̀ kan tó ṣe wí pé òsínkú mbẹ́. <laughs> ìlú táwọn yìí dìgbò náà ń yìí kú wà ń àwọn òkú nílùú yìí àwọn lọ sáàyè míì tí ò sì kú ń wọ́n ní wá kan ọba wa sọ báyìí pé qala lahumullahu mutu thumma ahyahum ọlọ́run ní ẹ wọ́n rìn dáàyè kan wọ́n láwọn lọ bí táwọn ò ní kú ní ṣé ń kò ní fàínàhù mùlàkìkù ìgbà náà bá mi sọ pé ikú tí ẹ̀ ń sá fún yẹn gẹ́gẹ́ ọmọ àpàdé ní pẹ̀kínpẹ̀kí ni ẹ̀ẹ́kẹ́ kò lọ́nà ní nírọ̀rùn ẹ̀rí ọlọ́wà ní mú tú ẹkú wọ́n bá kú nẹ́bì kẹ́ wá kọjá lára wọn òun náà ń pè ní ọwọ́ ọba pé jí wọn wá jí wọn. wọ́n ní ẹ lọ́rọ́ náà ọba tọ́lọ́ sọ wípé àlàmtara lẹ́bí rẹ̀ kárọ̀ ju omi ń dìyàrí ìmúwa ohun ṣòló fún hazara mawọ́t. ọlọ́run ní orí ní àwọn ẹni tó ṣe wípé wọ́n jáde kúrò nílé wọn wọ́n hàn mú olóòfún àni wọ́n jẹ́gbẹ̀rún mẹ́rin hazara mawọ́t ṣùgbọ́n wọn ò sàdédé jáde wọ́n jáde lẹ́ni tó ń sọ́ra fún kú. ẹ̀rí wọ́n ní ọlọ́wọ́ bá sọ pé àní ẹ kú sọ́mà àhẹ́hùn ọlọ́run wá padà sí wọn ẹ̀rí wọ́n ní kìí ṣe kan náà àwọn sẹ́lẹ̀f wọ́n ní sẹ́ra àwọn ènìyàn aráàlú kan ni wọ́n ní zamani bani israel ìsọ́kàmú àrídọ̀hún wọ́n rí ìlú wọn sí ìlú àlùbá wọ́n àsọ́bà ha bìhá wàdà wọ́n wá rí i pé àdánwò tó le koko ti kẹ́ àwọn nílùú àwọn fàkàrà ju fi rárá mi nàìjíríà mọ́tì wọ́n bá sáfùkù ẹ̀rí hárì bí iná ilẹ̀ ìdarí ìyá wọ́n làwọn ń sá lọ wọ́n ní wọ́n á bí àfolúfojì kan na ọmọ bẹ́ẹ̀ náà adùwàtẹ́yìn wọ́n kóra wọn jọ sáàrin ibẹ̀ àní ẹ̀gbẹ́ méjèèjì ọlọ́wọ́ wá rẹ́ méjì sí wọn nígbà tí wọ́n kó ọgùn kan. àwọn mọ̀lẹ́kà méjèèjì yẹn ìkan nu méjì ìkan wà nísàlẹ̀ ọ̀gùn yẹn ìkejì wà lókè ọ̀sọ́ hábìhìm sayhatan wahidatan àwọn mọ̀lẹ́kà yẹn wá kí gbé ẹ̀kan soso mọ́ wọn tú gbogbo wọn tí wọ́n lọ bí four thousand yẹn bọ́ ṣe kú nìyẹn yàní mọ́tà rọ́júlé wáhìdì bíi kẹ́mi bọ́lá bi kan kódà bá ṣúgbọ́n ti pààyàn pé ò lè kú lẹ́ẹ̀kan òun ni sẹ̀rí àṣẹ tún dá sí ń pa àlámọ̀rí ogún ṣé lásọ̀rọ̀ ilé wó pa odidi fámìlì kan àbí èéfín jẹnẹrétọ̀ pa gbogbo wọn ìwé yìí tó máa ń ṣẹlẹ̀ àbí pléènì já gbogbo wọn lẹ́bí lọ́dẹ̀ wà nú ẹ̀ àbí wọ́n dẹ̀sí ní ásídẹ̀ǹtì gbogbo wọn lẹ́bí lọ́wọ́ nú ẹ̀ òun lè kú lẹ́ẹ̀kan náà kò sí báyìí òkè nǹkan náà sí lágbára tó èèyàn rẹ̀ nìkan bó sì ṣẹ́jú kẹ̀yìn four thousand yìí ẹ̀ẹ̀kan ni gbogbo wọn wọ́n kú níkú bí kú ẹ̀rí wọ́n ní wọ́n wọn bí wọ́n lọ́ọ́ yọ̀ tí wọ́n ti sáàtàn ní ti kọ́ ògiri wọ́n ti kó ògiri wọn lórí ẹ̀rí wọ́n ti tán wọ́n ta mọ́tìsá fún wọn pé kelekele wọ́n nígbà tó wá àsìkò díẹ̀ anẹ́bì kan sọ ìyẹn wá bẹ ọlọ́run ọba bí ọlọ́run bá ń jí wọn kán lè mọ ohun tó ń ṣe ọlọ́run bá ń jí wọn pẹ̀lú sábà bíi èmi ànábì ọlọ́run ọlọ́run wá gbàdúrà rẹ̀ ẹ̀rí ọlọ́run wá pa aláṣẹ yìí pé kí ezekiel sọ báyìí pé àìdọ́ọ̀mù àìbẹ̀lẹ́yà mo ké sí ìwé tó ti kẹ́ fún yìí ọlọ́run bá ń pa ìwé egungun tó ti kẹ́ fún yìí láṣẹ pé kó kójọ ìṣẹ́wọ̀n àìdọ́ọ̀mù kó lè jẹ́sàdì ń bá àwọn bó ṣe di pé gbogbo ara kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ sí ní kó jọ mọ́ra wọn nìyẹn tó máa mọ́rọ̀sùn lẹ́yìn náà ọlọ́run tó wá pa aláṣẹ fọ̀nà ọlọ́wọ́n ọba tó dá ẹ wọ́n ní kò da ẹrẹ bora má wà léegun lásán torí bẹ́ẹ̀ kọ́ skeleton wọn náà ni wọ́n bá kẹ́ máa rí má wà léegun lásán kódà wọ́n á tún nìsan wọ́n jíìlì dan tún láwọ́ ọlọ́run ní sọ bẹ́ẹ̀ fọ́ wọ́n sì rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gẹ́ ní bí nǹkan yẹn ti ń báyìí tún máa hù wá lásẹ̀ ó tún gbogbo eyi ẹ̀mí tẹ jáde kúrò lára egun tí sàn ti wà ń bẹ̀ tẹ́rẹ́ ti wà ń bẹ̀ inna Allaha hin ila al-jasadi alladhi kanat ọlọ́run pa ẹ̀yin ẹ̀mí yìí láṣẹ pé gbogbo ara bẹ́ẹ̀ ti jáde ẹ padà síbẹ̀ eri fọ̀kọ́ mú àhẹ́à báwọn fọ́tà ọ̀sìn yẹn ṣe mẹ̀rún nìyẹn yẹn dùrú náà wọ́n bá wù ọlọ́run ti jí wọn sáyé lẹ́yìn oorun وهم يقولون وهذا يسمون صبايك سبحانك لا إله إلا أنت مما فهو له ọmọ àtúnṣe ẹni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn mọ́lòdì àfihàn ọlọ́wọ́ ọba náà so nípa bẹ́ẹ̀ nípa bọ́lọ́hún ṣe jí àwọn ẹni tó sá fún kú yìí tí wọ́n padà wá kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ nípa bọ́lọ́hún ṣe jí wọn ń bẹ́ẹ̀ mẹ́rin bọ́rọ̀ àríwòye àti ẹ̀rí igbe tán aláwùkọ́ ẹ̀lmí àìsàn ẹ̀lìjùsùmọ́ ni ìyá ọmọ kíyàmà pé kí ara ń kọ́ wọ́n dẹ̀ máa dìde níjọ́ bẹ́ẹ̀ mi bá kú bẹ́ẹ̀ ọlọ́run dẹ̀ máa dá padà wọ́n lọ́rọ̀ sọ wípé ala an ọlọ́run ọba ọlọ́lá jùlọ ni lórí àwọn èèyàn ìyẹn ni pé ń fi hàn nínú àwọn àyà èyí tó borí tán hàn àti àwọn ẹ̀rí àti tọ́ka yọ́yọ́. ṣùgbọ́n pípọ̀ ń àwọn èèyàn wọ́n sọ pé wọ́n dúpẹ́ bá ṣe fún wọn nínú ẹ̀sìn wọn wọ́n dúpẹ́ bá ṣe fún ayé wọn wọ́n ní ta bá wò yìí a máa rí ń على أنه لا يغني حذر من قدره إن لصرف قدره láàrin bí ọ̀kan náà àwọn ọ̀rẹ́gbẹ́ ní ayé ìyá omi ọjọ́ òun lọ́jọ́ tó ń lè máa sọ́ra fún kádàrà nítorí pé wọ̀mínà ìmọ̀kòdórè là yẹn fi hádàr níjọ́ tọ́lọ́run bá ti kádàrà ìṣọ́ra ò lè kọ̀ fún kádàrà kíkẹ́ ẹ̀sìn tí mo sì sọ kínní yìí ni wọ́n padà mú lọ. ẹ̀rí yóò ma yé wa pé sí sọ́ra fún kádàrà àti pé kò dẹ̀ sí sí ibùfárátì lọ́dọ̀ ọlọ́run ju káságbọ́dọ̀ ọlọ́run ọba lọ ọlọ́run tí máa ń lé ní òdì kejì èròǹgbà àwọn ọlọ́run fi bá wọn lò ikú wa bá wọn ní kẹ́mẹ́m kóbó wọ́n sì kú lákòókò kan náà rúbà yìí láti máa rí hadith tó lálàáfíà àti imam ahmed tó fàyọ látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma. anna umar wọ́n ní umar ibn al-khattab lọ sí sham. hatta idha kana basradu. bisarugi. bisarugi wọ́n ní tó fi débi lọ́n pè ní south àwọn tí wọ́n jẹ́ aláṣẹ àwọn ọmọ ogun wọ́n wá pàdé ẹ̀ níbẹ̀. àwọn tó pàdé ọmọ mọ́rùn bẹ́ẹ̀ nìyẹn Abu Ubayda bẹ́ẹ̀ bin al-Jarrah àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. wọ́n wá ń fún ọmọrùn nírò wípé sáàmù yìí o àlùbá ti ṣẹlẹ̀ ń bẹ̀ wà jálù ti dé o. wọ́n sá sọ̀sẹ̀ lẹ́hun tó ń ṣẹlẹ̀. يكون متغيبا لبعض حاجته متغيبا متغيرا لبعض حاجته فقال إن عندي من هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وني عمر وابا أبي عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه وابا عمر بين عبد الرحمن بن عوف كان متغيرا وجنت وين nítorí bùkátà kan tó fẹ́ ṣe kò lè tẹ̀lé wọn lọ síbi ogun yẹn ó wá lọ bá wọn mọ́ ó ní rẹ̀ wọn mọ́ inna indi min hada ilma èmi dẹ̀sí nímọ̀ kan nípa ìṣẹ̀lẹ̀ tí wọ́n lọ ṣẹlẹ̀ ní ṣáàmù tí wọ́n sáko mbẹ̀ tí wọ́n ní àlùbáṣẹlẹ̀ ní ṣáàmù wọ́n wá sá mbẹ̀ èmi nímọ̀ kan ń parẹ̀ yẹn ni pé mo ní hadisi kan ń parẹ̀ àṣìmọ̀ làdíìsì mo nímọ̀ kan ń parẹ̀

ọ̀la takùdàmú alẹ́ tó bá já sí pálù báyẹn ṣẹlẹ̀ sílùú kan ẹ má wọ̀dẹ̀ lọ ẹ̀gbọ́n pa ẹsẹ̀ yìí nìyí ń ṣẹlẹ̀ ńlùú kan wá ní tọ́lọ́wọ́ ọba sọ aṣọ ẹ̀ ẹ̀rọ má lọ́dẹ̀ o àwọn ní ẹ̀bólà ń ṣẹlẹ̀ ní ìlú kan ọba níbẹ̀ ni ọwọ́ àlọ́ pé ntọ́lọ́mùbá kan náà ní òkùnkùn wáyé má lọ́dẹ̀ o ẹ̀yin tẹ́ ti wá ń bẹ̀ dárùn yẹn ń bá yín fíra ẹ̀ máa gbé bẹ̀ ẹ̀ńtẹ́ ọba kú nù yín bẹ́ẹ̀ bá sì yè kẹ́ yé nù yín ẹ̀mẹ́ ìjáde o ẹ̀mẹ́ ìjáde ẹ̀ o ẹ̀rí ọlọ́run nímọ̀ kẹ́ńpa rẹ̀ ẹ̀rí wọ́n ní wọ́n bá dúpẹ́ hamidalọ́ha sọ̀rọ̀ wọ́n wọ́n wá dúpẹ́ ah, ọlọ́run ṣe ìbágẹ́ lọ ju àwọn èèyàn sóòkùn báyìí wọn ò bá sì kó ń lọ́fẹ̀ẹ́ ló fún un bẹ́ẹ̀ wọ́n pé

sọ́dí pé àwọn tó ń fẹ́ mẹ̀kí tó ń fájá tó ń fọ́bọ wọ́n padà di pé wọ́n padà lọ́ọ́ fẹ́ ọmọ nìyẹn gbogbo àìsàn tí ń bẹ láwọn ẹ̀wọ̀n kó wá àpadà rí àìsàn kògbóògùn tí wọ́n ti mọ ògùn rẹ̀ ẹ̀rí tó nípa bẹ́ẹ̀ ìṣesí ẹ̀sìn nìyí ìpè tálùbá bá dé ìlú kan ẹ̀faramọ́ kẹ máa bẹ lọ́hùn kọ́ lọ́hùn kó mọ kú ò ẹ̀rí kó mẹ́ ò wọ́n bá ti ń ṣẹlẹ̀ ẹ̀lùkẹ́ bẹ́ẹ̀ ti gbọ́ ẹ má lọ bẹ́ẹ̀ o wọ́n máa rí pé wàá jẹ kí kíní yẹn kó ṣe kíní o kó tún tẹ̀ káàkiri ayé sọ nípa bẹ́ẹ̀ bí ayé àyè ṣe rí nìyẹn ọlọ́run ní àlámtára lẹ́dí náà káwọ́ jomi ń dìyàrí ìhìnwáhùn olófún ولكن أكثر الناس لا يشكرون ọlọ́run ní orí ní àbó orí ní àwọn ẹni tí wọ́n jáde kò nílé wọn wọ́n tó ẹgbẹ̀rún mẹ́rin hazara lmọ́ọ̀tì lẹ́yìn tó ń sá fún kú tó ma àhíyá ọ̀hún ọlọ́run wá sọ fún ọ yí pé kú lẹ̀ ń sá fún ọyá ikú ti kàn báyìí ẹ kú wọn sáyé pẹ̀lú àdúrà nẹ́bí ọlọ́run ọba ìskéèlì. dádájú ọlọ́run ọba làbúrò fánlé náà nọ́ọ̀sì alájùlọ ló jẹ́ lórí àwọn èèyàn ṣùgbọ́n pípọ̀ náà àwọn èèyàn ń sọ pé lórí ọlọ́run báyìí sọ fún kéèyàn sá fún ìjagun sójú ọ̀nà ọlọ́run kò lè pé kéèyàn tètè kú kò sì lè pé kéèyàn kó tó ti pé yóò ṣe yóò kú ìlọ́sí jihadi kò ní pé kú ó tètè fún ò pé kéèyàn pẹ́ kú ọlọ́run bá pàṣẹ pé tí ló fi wa ọlọ́wọ́n bá ní kọ́ọ̀tì lú ẹ máa ẹjà fitafita sójú ọ̀nà ọlọ́wọ́n ọba wàhálà mú kẹwàá lọ màmọ́ dájú pé dájú ọba sẹ̀mí ọ̀hún ní àlímù ẹni tó gbọ́ gbogbo nǹkan ni àlímù alámọ̀tán ni gẹ́gẹ́ bó ṣe pé sísọ́ra láyógún ní kọ́dárì kò lè rọ̀yàn lọ́rọ̀ kó jihad bẹ́ẹ̀ ni kéèyàn sá fún ìjagun sójú ọba kéèyàn jìnà sí ìlọ ìjagun ọ̀nà ọba kò lè pé kíkú yá kò lè pé kọ́pẹ́ bí kò sí pé al-ajalul ìgbà tí kálukú máa lò láyé àti ṣe parí nígbà tí èèyàn ti wà ní oṣù mẹ́rin nínú yẹ àrísìkí a ni. sọ̀dà kádàrá ni mọ̀kọ́nmẹ̀nu àti dépa láyò záàdù fi ìwọ̀ láyò nǹkan sùn mínìhù ànífinésì àdẹ̀nídìkú mẹ́ nìkẹ́ fi sọ pé ìyàtọ̀ ilé atọ sí kẹfì dùnìyà dìkú ti hì tẹdúró mi ń bàlàdé ń fi hà bàlàdé. ha haiwazi jure wani ti shi mo ń wá risiki wato ń wá risiki mi ń bálàdé ń fi ha ìlà bálàdé tó wá ń kú láti náà wọ́n nàfà wọ́n ní làwùtẹ́rẹ́ ta fáfà sàmà wàlà àrùdé mọ́jítà rẹ̀ a tọba fò ní gbogbo sẹ́rẹ̀ àti gbogbo ilẹ̀ tọ́jọ́ wípé ìwọ́sà ń wá àríjìkì rẹ́rù rẹ́sìkì lámùtẹ̀gidi ohun tí ò sínú àríjìkì ẹ̀ ò ní rí ọ̀ ní rí wọ́n ní àkọsílẹ̀ àlẹ́ kàáfà ìnà rẹ́sìkì mọ̀ ń kọ́ sí mọ́ torí bẹ́ẹ̀ jẹ́ kí wàhálà rẹ̀ fàyínà rìsìkọ́ ló ń kọ́ sí mú tọ́lárí sì kí nìyí ìhun ti pín ni. ti ìlà ìka wọ̀là òfin ìjàmbó àtìlẹ̀ àsádi àrísìkí yẹn máa wá bẹ́ẹ̀ kódà kó wà níwájú kìnìún ká dọ́dọ̀ ẹ̀ sọ̀rọ̀ nídìí gẹ́gẹ́ bí wa nìjẹ́ mú tọ́lọ́ ń gbàgbé ọlọ́run ní pa ọ́ni kù náà ní ìbọn pẹ́ títí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ jẹ́ ìmú rẹ̀ rìzìkúkà yàtọ̀lọ́bùkà kàmá yàtọ̀lọ́bùkà àjàlókà ìjẹ́ ìmú rẹ̀ ń wá ọ káàkiri gẹ́gẹ́ bó ti jásí pọ́jọ́ ọkú rẹ̀ ń wá òkè wéré tí máa ń jẹ́ búrẹ́dì yóò mú iṣẹ́ òní ìsìn kódò lè jẹ́ kéèyàn ti wá wòye tó ń bá ṣe ọmọ òsì ọjọ́ lòun wọn láyọ̀ ọ̀ta kọ̀rọ̀ kádàrà ìyẹn lè ṣe ọjọ́ sábàbò ní tọ́lọ́mù bá lè òrì wèrè tí òsè kẹkẹ yìí dà ó dì mú gbá dọ̀tí tọ́ bá fẹ́ kí ibọ̀ rẹ̀ sì tọ́ fún àbí wọn òun wá ń jẹ nírọ̀rùn tí ò sí wàhálà kẹ̀kẹ́ bó wàá ní tiwọn tó rí ẹ pé ajáde <laughs> rárá yóò sì yóò bọ̀ ní owó nẹ ní wàhálà kẹ̀kẹ́ rárá tó ló fi jẹ́ ohun tó ti wà nù òpin kù ọjọ́ ti létò kò ní lé dẹ̀ sí gbogbo èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ àwa bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá kú tí ẹ bá dẹ̀ ní dúkìá tọ́kàn ṣe wúrúwúrú kẹtí nǹkan yẹn dẹ̀ jọ wọ́n ni ẹnjẹ́ ọba mọ bí ẹgbẹ́ rẹ̀ ńlá yọ sáré kú nínú tọ̀dọ̀ tí a ò lè dá lè dá kú ti kódà kí mọ̀ fún tọ̀hún tó ń ṣe wàhálà tó wọ́n <laughs> e sọ pé ń sun esu esu lásán ló ń sun báyìí ó dẹ̀ wọ́n fa ní kóńgò kóńgò ọkọ sì ń ta màálù ń aláì kò nílé ni wọ́n gbé ibi àgbà nínú àwọn olóṣèlú ẹlòmíín ò ní kọ́lé ní wọn tí èkó pé ibi wọn bá sì lóun fẹ́ kọ́lé kò lè pé lọ sí òfin kan dípò bẹ́ẹ̀ báyìí ó lè lọ intercontinental àbí ẹ̀kọ́ lọ sí Sheraton bá ti wí Sheraton pé pé ni. pàdé yàrá yara kan yàrá ke níjọ naira ni àwọn àgbà àfọdún mẹ́rin subhanallah pa kìí ṣe yàrá kan wá ní ọ̀rá o wọ́n lè rọ dídí yàrá tí ó tí ó ń ṣe bẹ́ẹ̀ nítorí àwọn aṣọ ojú ọba gbé lọ ṣé ipò wo eléyìí pẹ̀lú àánú ọlọ́run tó bá kó dání kò lè yàrá yọ kẹ lásán ká sọ wípé ẹ ninety thousand ni kẹ wá sọ pé times twelve ẹ pé times four ẹ pé ní ẹ bá wá sókè gbégi wọ́n sọ pé mo ló ti owó yìí fọ́tò kẹ kí wọ́n wá sọ pé òun ra ilé yẹn ọdún ìjọ náà lè <laughs> ọ̀kan pé ọkọ̀ yẹn wọ́n sì gbé bídí àgbà tó dúró wá gbó tí wọ́n aṣọ bàbá bẹ̀rẹ̀ sí ní kiri gbóró Àbújá ti ń jọ́ ni lọ́ bá sọ wípé èyí tí yẹn bá wọlé tí sáré jáde àwọn lásán ten thousand naira ṣe ọ́ wọlé báyìí ọ́ sáré jáde kíákíá ten thousand naira ṣùgbọ́n tí bá mọ́júmọ́ fifty thousand naira fún aláàjì wọn náà gbarú sẹ́rin mo ní títẹ̀ ó sì ta níwọ̀n ya tó jù mí lọ ó ti wọ́n fífítì náà bá ti jù bẹ́ẹ̀ lọ sí ìwòtọ́ wa lọ lọ ra wọlé lóòótọ́ bọ̀ bá bọ́ jẹ́ kéferì bẹ́ẹ̀ pé ẹni tí ń sapẹ́ ni ọ sí ìwòtọ́ wa ra wọlé ló ní à ọbẹ̀ mẹ́mí eléyìí tó wọ́n fẹ̀fún fẹ̀fún bí tó ń ṣe no kíní kan yẹ́ tó ń wí níbí báyìí pé à lórí kí tí ẹni tọ́lọ́run bá kọ ọmọ ni pé alákòjọ àní dúkìá ńbẹ̀ láti rí pé ọlọ́run ọba àlejò ọlá ní nǹkan wọ́n ní bọ́lọ́run ọba àlejò ọlá sọ wáyé pé alladhina qalu li ikhwanihim wa qa'adu law ata'una ma qutilu. alladhina qalu li ikhwanihim wa qa'adu law wọ́n ní àwọn kan bẹ tó ń sọ fáwọn èèyàn wọ́n yí pé wọ́n lọ́ọ́ bí kankan àwọn lọ sójú ogun qa'adu wọ́n jókòó wọn ọ̀tẹ̀ta ogun ẹ̀sìn sì yá wọn jáde wọ́n sọ fáwọn èèyàn tí wọ́n lọ wípé à láwọn àtọ̀rún náà àwọn ẹni tí wọ́n lọ sógun tí wọ́n pa láwọn àtọ̀rún náà tí wọ́n bá gba tiwa ní táwọn ní ọ̀jáde ni máa kú tìlú wọn ní pa wọ́n sójú ogun. Thank you.

ẹ n'iku, ikú ọdẹ ìwà ajáde lọ sójú ìjà báyìí ẹ tarí ikú dànù yẹn yẹn kẹ má kú ká máa wò tọ́ba yẹ kó o tọ́lẹ̀ nsọ. wọ́n ní bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá tọ́lọ́ sọ pé náà wọ́n láwọn ẹni yóò tún máa sọ báyìí pé rọ́bà náà ìwọ náà ọbẹ̀ lẹ́dàá wa lèmọ̀ kàtàkùtà àlẹ́nà kìtà kí ní ṣe tó ṣe ká máa lọ jagun ẹ̀sìn ní dandan fún wa. tọ́lá ipò lè fún wa nílọ lára dàsìkò díẹ̀ ní kájẹ̀ ẹ̀sẹ̀mí díẹ̀ láti pé tá a bá lo ogun à ń lọ ni kájẹ̀ làsìkò díẹ̀ ká tó lọ kú tí bá lè ṣe bẹ́ẹ̀ fún wa ni. ọlọ́run lè rí ànẹ́bì máa dá olóòwò yí pé ìgbádùn ayé yìí díẹ̀ ni wal akhiratu ṣùgbọ́n rò yẹ khairun liman ittaqa ìyẹn ló lóore fẹ́ni tó bá ń páyà wọ́n látúnṣìlámúnẹ̀ fàtílà látúnṣìlámúnẹ̀ sí ní ohun tó mọ bíi fìtílà bí kíní bí fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí yẹn ni pé àní ṣàbòsí kínkínní báyìí àní ṣe fún yín. ọlọ́run bá wá ń sọ wípé àníbi yóò tẹ rí kẹwàá ikú àwa báyìí mẹ́ o. kódà kẹwàá nínú àlùbúrùjì àwọn mọ̀nẹ́sílù àwọn ààyè ọ̀nà tí ń bẹ lórí sẹ́mẹ̀ káàkiri kẹwàá lọ́wọ́ mẹ́ẹ̀ táwọn fi ń ka àwọn oríṣiríṣi sárọ́tọ̀ nọ́ọ̀sì nǹkan júpítà tó ń ka gbogbo ẹ̀ kẹwàá láwọn mọ̀nẹ́sìlì yẹn ikú àwọn abayé ń bẹ̀ wọ́n ní wọ́n gbẹ̀gbẹ̀ alásọ̀dọ̀ àmìrìn lìtìrìwọ̀n aláṣẹ àwọn ọmọ ogun wọ mọ̀kọ́dàmì lásàkíọ́ ẹni tá a lè sọ pé òun máa ń ṣáájú àwọn sọ́jà hami hausa til islam pé pé òun máa ń dáàbò wa sayfullahi al-maslul tó tún jẹ́ ìdá ọlọ́run tí máa ń gé àwọn ọ̀tá pé àbí Sulaiman bàbá Sulaiman Khalid ibn al-Walid Khalid ọmọ Walid ẹ̀wọ̀n ogun èkì rẹ̀ láwà ní oyè yẹn fún ọ àwọn àfáà wọ́n wé láwà ní àwọn afọ́n jìbìtì wọ́n wé láwà ní lára àwọn fẹ́ fi yẹn jẹ díìnì díìnì díìnì díìnì ẹ̀tọ́ nẹ̀gẹ́ ẹni tí wọ́n jẹ́ sáwùsù díìnì gan yẹ kó yí jẹ́ wáyé kí wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ ọ́ e ń jẹ́ fáwárù díìnì àbí nájímù díìnì àbí nórù dini adúlọ́dọ̀ pé sámùsù díìnì débi pé àwọn akẹ́dì sọ pé àwọn afi ẹ̀jẹ̀ díìnì wọ́n jẹ dinu títí wọ́n jẹ arẹwà àdíìnì yẹ̀yẹ́ àdíìnì ìrìdàrí àdíìnì ìyálájẹ́ àdíìnì ajébò pẹ̀lẹ́sì tó wọn ni òòsà pẹ̀lẹ́sì kò ni alaka ẹ gẹ́gẹ́ bá ní sọ sálá ṣe fún ní

ó ní iye ọdún tá a fi sáàfù kúfùrù mo tún wá bẹ̀ ṣe sáfíìsì ní ìfúnkìnà fún Islam ọ̀yà. kọ̀ wá sí oríkèé kan gbogbo oríkèé ara rẹ̀ Khalid ló ń kò sí àti kẹ́ máa bá bíi ipa rọ́míà kọ́ lẹ́yìn ní kọ́ táyẹ̀ lọ́fà òun lẹ́yìn máa bá lára mi wọ́n tọ́ àná ipa bíi kí wọ́n gún yẹn ní aró òun lẹ́yìn bá kìkì dá ohun tó wà lára mi nìyẹn wọ́n dọ́rùbà ipa bíi kí wọ́n sá yẹn mí dà òun lẹ́yìn bá lára mi. wàhá ànàdá àmútu àlà fìrọ́ṣì kàmú yàmútu bá. o ìnìyí náà mo wá padà sáré mo fẹ́ kú yìí o mo fẹ́ padà fún aláfẹ́ráṣì lórí ìtẹ́ mi kámọ̀ yẹ̀mú ẹ̀lbẹ̀ẹ́yẹ gẹ́gẹ́ bí ràkúnmí ṣe máa ń kú síbi ibùsùn rẹ̀ subhanallah fọlá mẹ́ẹ̀mẹ́tì àfáàní láéláé ojú ojú ọlọ́run ò ní jẹ́ òtútù. المانع أنه يتألم لكونه ما مات قتيلا في الحرب wọ́n ní ọ̀rọ̀ tí Khalid Walid ń sọ wọ́n ní kí ó sì wá dùn mí jọjọ ẹ wo mo ṣe lógún tó kí n ti ẹ̀kú sọ̀rọ̀ ìyìn sì kú ìdùn mí wọ́n ní ẹ̀ta èrò yẹn mú kí á á mọ irú mi lọ́wọ́ ayẹ̀ kí n sàárẹ̀ sí wọ́n yẹ kí wọ́n ti pa mí kí n ti jẹ́ ṣe ọ̀kúntù ṣẹ̀hídá mílẹ̀ ṣùhádà ikú ọ̀hún ẹlòmíì ń sá fún sálẹ́bí bá gbọ́ pẹ́ẹ́nì kan ní accident láyé pé ah, mo sì sọ fún tó yé máa tráfù nígbà mo sì rìn àjò lákọ̀ọ́kọ́ apá mi dá ó ní kí ni wá máa tráfù káàkiri mo níbi iṣẹ́ wa ti gbà nínú àwọn tó wọ̀ pé sí òní fi tàtọ́ yorùbá yìí wọ́n tún dèsí wọ́n tún tàbí mọ̀lẹ́sẹ̀ ah, ah, kí lèyẹn wá kiri ìṣesí wa rèé àkíní yọ ọmọdé tàtọ yòrò àwa sọ pé àwa ti gba sẹ́yìn tọ́ba yìí pípẹ́ náà látẹ̀ sí sọ̀bí àwọn ní ẹ̀yọ́ nígbà tó lọ́wọ́ òsì tí ìkádà ara pásíkò ó ṣe páwọn nǹkan tó fi yẹ gidi ni ọlọ́run sì tún ní kéèyàn yẹyọ gbogbo àwọn ẹni tó jójo kálùnù wàlẹ́ẹ̀dì ọlọ́run ò ní jẹ́ kò ní jójú wọn ó sùn wọn ní fojú lóru wọ́n ní ohun tí Khalid ń sọ̀rọ̀ yẹn ni wípé ẹ̀ka ìró ń mú yá a sírò òun lọ́yẹ kóun bá kù sójú òru kóun sì ṣe wàhálà tó ẹwà àtijọ́ tí wàhálà boko haram ti wà yìí a sì ní sáláì máa rí sọ́jà mi láti ìgbà tí púpẹ́mù yẹn ti wà tí ò sí ìjọ tẹ̀lé wọn lọ wọn ò sì rí mú balẹ̀ ní sì máa ń gba fọ́ǹtì ẹwà àtijọ́ yìí ẹlòmíì dẹ̀ lọ́sọ̀ rẹ pé ẹ̀yìn kọ́kùrù ah, yẹsà kí ló ṣe kájé sí ó yẹsà ọ̀yà ọkọ bẹ́ẹ̀ báyìí wọn ò ní bọ̀ <laughs> ìjọ àkọ́kọ́ tẹ̀lé yẹn náà <laughs> lọ́wọ́ kẹ́mi ó dà ń dánwò lè wá lòsàn méjì gan <laughs> tí wọ́n fi yẹn jẹ́ òbí yóò yọ kó òun ti mọ gbogbo àwọn bí táwọn máa ń lọ kọ̀lọ̀kọ̀lọ̀ òun yóò sì máa mú wọn tọbẹ̀ lọ gbogbo bó ṣe rísìkì ẹ̀ tó tó ń lọ́gbá dọ́là ẹ̀ lè wá àtì tí ẹ bá ráwọn sọ́jà kò bí wọlé rẹ̀ èyí ò lè dé pé láti jọ́ tí wàhálà boko haram ti ṣẹlẹ̀ báyìí kò séyìí tí ò ní lọ yóò sì gba fọ́ọ̀tì ọkọjà apá máa sá sí kọ̀rọ̀ káàkiri èjì máa dọ́gbọ́n bàjàmásá ni kò sí bàjàmásá máa sá kókó rẹ̀ torí ẹ kì í ṣe pé kéèyàn risk life kéèyàn rí tí ò sí amún kéèyàn sọ pé bẹ́ẹ̀ ló wọ́n máa lọ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kò sí má ṣe látẹ̀rẹ̀ ní sọ pé jẹ ẹ̀mú rẹ̀ ní kátáfù lọ́wọ́ ọba lásìlẹ̀ ìjọba ló wọ̀n lọ́mọ́ ẹ sì máa tọrọ bára ẹ gbà tẹ́sẹ̀ yìí wá kẹ́ ìkú tó ní jẹun mọ́ àbí irú àwa ní ìsìn tó ṣe ọjà wa ta ń lu o wọ́n wa kiri wa. afẹ́ pè yìn afẹ́ sí ah mo ti ní accident lẹ́ẹ̀mejì mi nílé ìwà mọ́ wọ́n ni ẹ́ eh? ẹ̀yìn àfáà tẹ́ máa ń ṣe wá sí fún wa ẹ wá nílé ìwà kọ́ wa ń kí mọ́ àtìgbà bá tó wà lóyè àbí kí ló sì dé apá àwọn èèyàn subhanallah àwọn tó wá ṣẹlẹ̀ sí pé pé ní ìwé fáráǹsì wa ni wọ́n ti ń gbàgbé ìtàn púpọ̀ láwọn ọjà wa ta ti rí lóríṣiríṣi sójú mi kòrókòrò báyìí kòrókòrò báyìí níwájú first bank báyìí ọlọ́hìn mútò kẹ́sì lọ lọ àwọn ìyá kan mọ́ bí ara kínní ọ̀nà tí gómìnà wa ṣẹ̀ṣẹ̀ yẹn báyìí ìfẹ́ bó torítorí dílé báyìí ó kú pàṣẹ lókèrè níbẹ̀ yẹn fa. ẹ̀rọ tẹ̀sán pé ọ̀fẹ́ sáré dé first bank ọ̀fẹ́ lọ gbowó lásán lórí yẹ̀yẹ́ láyé lọ sí ọgbọ́n kẹ̀kẹ́ tó fẹ́ dá jẹ́ ti ẹ̀dọ́gbọ́n ẹ̀ lónìí kàláàsì lọ́wọ́ kẹ́ni hẹ̀ mi ọkẹ̀gbọ́n tí mo sì sá fún kiri náà ní ẹni ọba bẹ̀rù àwọn okùnfà kú kí wọ́n tó máa mú lọ náà nìyẹn kódà kó mú okùn kó máa ju kó máa ju àkàbà sí sọ́nà kó fẹ́ sá lọ bẹ̀ ọ̀nà tí ó gbà lọ nìyẹn so àtọ́kọ́ká risk life ṣùgbọ́n ọ̀nà ìjẹ́ wa ni kò sọ́gbọ́n ta fẹ́ dá sọ ẹni ìyàwó bá kọ̀ yóò fẹ́ yàwó mi rẹ̀ ni ẹni tó kọ́kọ́ yóò fọ̀kọ̀ mi rẹ̀ ni nítorí pé ọ̀bẹ gé yẹ̀ lọ́wọ́ yọ̀ pé tọ́lá ló tẹ̀lé ń kọ́ ìwé ẹlẹ́ ó mú afárú wá mi lọ́wọ́ ni ó sì gbogbo abala yìí a gbọ́dọ̀ ìyẹn sì ní ṣe ọrọ ní ṣe ọrọ ohun tó tí kò wípé téèyàn ṣubú lè dìde lóòótọ́ àti kéní tọ́sẹ̀lẹ̀ sẹ́mi àti kejì kò sí ìtì ní mọ́pa rẹ̀ tí ń fi wọ́n sáré gbọ́n yóò túmọ̀ èèyàn kẹ̀kẹ́ máa rẹ́ bí pé ah, ìgbà kẹ́ńbẹ́ tó yẹ náà sì dápé dáadáa o sápá wúlò o tẹ́sẹ̀ wúlò o àtọ́ wa ti di gẹ̀rẹ́gẹ̀rẹ́ ń sí o yóò fi máa dúpẹ́ gbà ní. ọ̀rọ̀ bá rèé ti ń kílẹ̀ rẹ̀ gbọ́n kí ń fi kò lè pé kí wàhálà máa ṣe kíni nǹkan máa ṣẹlẹ̀ so bí àyà yẹn ṣe rí nìyẹn báyìí àwa débẹ̀ pé alqabdul hasan wa sawabuhu ìyá ọlọ́run ọba lówó ìwé ọlọ́run lówó wọ́n máa ń pè bẹ́ẹ̀ ní ìwé lówó tó da àtẹ̀sán rẹ̀ ọlọ́run ní mọ́ńdà lẹ́bí ọkùnrin tó lọ àkọ́rọ́dọ̀n hasanan fọyọ̀dọ̀ ìfàhó làhú àbí àfáńkẹ́sì rọ̀. حسنا فيضاعفه له أضعافا كثيرا Ọlọ́run ní ta lẹ́ni náà tí ó wù ẹ́ Ọlọ́run lówó lọ́nà tó dáa fọ̀yìdọ̀ àìfàhú làhú àbíáfà kọ́lọ̀ wá dìpèlé ohun tó yọ́ lọ́wọ́ ọba ẹ̀ kó dìpèlé ẹ̀fún ládìpèlé ẹ̀sán wọ́n lárí pé ọlọ́run ọba àlekè ọlá àwọn ẹrú ẹ̀ ó ń ṣe wọ́n lójú kòkòrò pé kọ́ máa náwó sójú ọ̀nà ọlọ́run wọ́n ní ká wò ọlọ́run pààrà aró eléyìí nínú àlùkò àmì kì sọ̀nà kan kì sọ̀nà méjì wọ́n wọ́n fi hadithi nuzul wọ́n ní hadithi tí ó èyí tá a lè fi rinlẹ̀ fọlọ́n òun náà sífàtún nuzul ìròyìn sísọ̀kalẹ̀ ìpè ọlọ́run náà máa sọ̀kalẹ̀ ní o ìdá tó kẹ́yìn ìdá kẹ̀dá mẹ́ta tó gbẹ̀yìn nínú kíni o nínú òru a máa béèrè pé ta lẹ́nu tó ní ìdá foríjì kí n foríjì fẹ́ fi mí kí n dá lóhùn wọ́n nínú tí ó tún wà nù hadith wala zalum pété lẹni náà tó fẹ́ yá ẹni tí èsì pálá ìní ni kìí sì tún ṣalábòsí béèyàn bá ya yọ sẹ́yìn lẹ́sìn kò tí ì yé rárá ohun tọ́lọ́wọ́ máa wí ńgbà yẹn ìdáka ẹ̀dá mẹ́ta tó gbẹ̀yìn lóru ní gbogbo ojoojúmọ́ á sọ̀kalẹ̀ sí sánmà ayé irú sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bá lẹ́tọ̀ sí lọ́dọ̀ rẹ̀ ẹ rò pé tiwa sọ̀kalẹ̀ step kọ́ sọ̀kalẹ̀ nìyẹn kéèyàn lo lẹ́tọ̀ sí lọ́dọ̀ tiẹ̀ ní tá a gbọ́dọ̀ ẹ̀ kọ́lá wí wọ́n ma mú yẹ̀ ife yẹn náà fi wá nókè náà alimọ̀mọ́ àwọn ẹni tó wá irú fọ́lọ̀ ẹ̀rí fọ́lọ̀ bá sọ̀kalẹ̀ sí sẹ́ni ayé nídàkẹ́ ẹ̀dá mẹ́ta àgbẹ̀yìn òru a máa sọ pé tí ó lówó ẹni tí ì sáláì ní sì bá a bá ya yọ sàn lásán lé tí ó yọ lówó dáhùn yẹn òun ìyẹn ni pé فيضاعفه له أضعافا كثيرة tọ́lọ́wọ́ bá wà á dìpele ẹ̀fún ní àdìpele tó pọ̀ wọ́n ní bọ́lá oṣù tún sọ nínú àyà mi yìí pé mọ́sálù lẹ́dí rẹ̀ ń fi kún ní amúhàláhùn fi sabilillahi kàmọ́sàlì habbatin ambata ti sàbí àṣànà abẹ́lì

an bàtà tí sáré àsáré bílà tó ìpé hóró ẹyọ kan yẹn ó dẹ̀ wú sí rí méje. nínú gbogbo sírí kọ̀ọ̀kan àwọn rí hóró kan àwọn rí hóró ọgọ́rùn-ún nínú ẹ̀ e. ẹ e wò lápẹẹrẹ ní ìṣẹ̀yẹ mú ọkà e bàbá kẹ́ ó jù sílẹ̀ ọkà bàbá. ẹyọkẹ́ yẹ ọwọ́ ahu siri jáde siri méje lọ́wọ́ agbé jáde kọ̀ọ̀kan ó mú ọkà bàbá dání and seven kan kí ló fún wa seven hundred ọlọ́wọ́ a máa ṣàdìpé lẹ́fẹ̀ẹ́ ni tó bá fẹ́ ìyẹn ni pé tó bá ṣe dáadáa kan. ó dàbí ẹni tó gbin ọkà bàbá horo kan tọ́ka bàbá horo yẹn tó wá wu sírí méje sírí kọ̀ọ̀kan nú méje wá ní hóró ọkà bàbá kọ̀ọ̀kan lára àṣẹ dáadáa kẹ ẹ dákọ̀ ẹ̀yà máa ṣe dáadáa nígbà yẹn wọ́n sọ pé di jẹ́ ẹja náà tó jọ ọ̀nà ọlọ́run ẹlòmíràn máa yọ ó sì ti sàmì níbi tẹ́lómi ìyàwó owó tí mẹ lápò rẹ̀ one thousand mẹ́mẹ́ five hundred ní mẹ́mẹ́ two hundred ní mẹ́mẹ́ hundred naira mẹ́mẹ́ fifty naira wà mẹ́ kíló twenty naira mẹ́mẹ́ ten naira kódà five naira mẹ́mẹ́ ó sì dákọ̀ kẹmọ̀ lápò lẹ́yìn yọ wọ́n wá sọ pé ọ̀rọ̀ mọ́sálásí wa yìí kékeré kan kékeré náà yìí tí ó mú gẹ́gẹ́ five naira ló jáde kéèdì sọ̀rọ̀ kọ̀kẹ́ làwọn ibi tó ti rọ̀ ọ́ lọ́rùn dé. láì ṣàfọ́jú ẹ̀wọ̀n kójú ló láfọ́jú lò wọ́n bá fọ́ ra owó yẹn báyìí ó pè ní one thousand ìgbésí ṣe wá àwọn míì wà torí ní ojú ni ti lọ wọ́n ti padà sínú ọpọlọ a lè sọ pé kójú ọ lọ wọ́n bá lọ padà sínú òun lọ́mọ kan tí ò rí bàbá onífá tí fi máa ń kẹtẹkẹtẹ káàkiri kéwù yẹn ti lọ yẹ á yóò bá lọ ha wá sí táwọn èèyàn ń ṣe káàkiri yóò bá máa mú wáyálẹ́sì káàkiri yóò bá ikú yìí káàkiri ya ń padà ń sẹ́jú sókè fóun rí nà ọlọ́ọ̀sẹ̀ bẹ́ẹ̀ nílẹ̀ haúsá ọlọ́run ló ní wọ́n tètè kó àwọn ọba ti ẹ̀ lọ́hùn yẹn pé yọ ìyá kí ni wí tákàtàkà yìí. níbi tẹ́lẹ̀ mi ìyàwó dé tí ọba nẹ́wọ́ báyìí ń yọ jáde báyìí five naira yẹn ní ọ̀yọ́ alomi ò dẹ̀ lówó báyìí kò dẹ̀ sì tún nínà tó ipò sì ń fẹyọ̀ fẹ́lẹ̀ báyìí seven hundred ló máa gbà nínú ìdí wallahu yudaifu liman yasha'u ọlọ́run ọba ńkọ́ ó máa ń ṣe àdìpèlé fẹ́ni tó bá fẹ́ni wọ́n ládọ́rọ̀ ọlọ́run pé wallahu yaqbidu wa yabsutu àníta lẹni náà tí a mẹ́wó sójú ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí a ń wé ọlọ́wọ́n ọba lówó ní ìyàwó tó dáa tọ́lọ́wọ́n adìpẹ̀lẹ́ ẹ̀ fún ní adìpẹ̀lẹ́ tó pọ̀ adìpẹ̀lẹ́ ẹ̀ náà lásán yẹn òun ní pẹ́ yọ̀kan ní adẹ̀dì seven hundred nítorí pé wọ́n lọ́hùn yọkùn bíbù wọ́n yẹ̀ bọ̀ sóòkù ọlọ́wọ́n ọba. a máa dì fẹ́lòmíì ìyẹn ni wípé à ń fi kú wọ́n látù báálù ẹ máa ná ẹ má bìkítà wípé ná fọlọ́hùn húwà rọ̀záàkù tọ́lọ̀ bàbá tí máa ń pèsè ni yorùbá yìí kò aláàmọ́yìn ẹ̀ṣá òmìnira ìbáàdì yìí fẹ̀rẹ̀ rísíkì á fún mẹ́lòmíì nínú arísìkì ẹni ó bá wù ú àwọn ẹrú ẹ̀ wọ̀yú sí òhù aláàkàríran arísìkí ádẹ̀mú gbòòrò fáwọn míì làwọn ilé hikmatul baligha fi dáàbò ó dẹ̀ gbọ́dọ̀ sí béèrè bóòlù ọ̀bọ ṣe ṣe rí sínú ẹ̀kí òsè asọ̀yẹ̀ ìdọ̀tọ̀ ọlọ́run ṣe àà ẹ̀sẹ̀ wo lè níṣẹ̀ tó fi ní kó kú dáadáa wo lòun ṣe tó fi ní kó fẹ̀ asọ̀yẹ̀ ìdọ̀tọ̀ ọlọ́run. ìbéèrè yẹn lébà kí ló dé bó o kí o sè a sọ̀rọ̀ níbi àwọn ọ̀sẹ̀ lẹ́ni lónìí wọ́n sọ fẹ́ nìkan nígbà wọn sọ pé àwọn ọkọ̀ ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ sí years o sì kí wọ́n àwọn yẹn ń kọ́ àdúgbò tí fi ń jẹun lásán gbogbo àwọn ọ̀nà tó sì léwu ló ń tọ́ ó sì ti wà ní twenty years èèyàn wá gbọ́dọ̀ máa ṣe béèrè pé bóò ni ọ̀bọ ṣe sorí tí nàìjíríà sí kí ló ṣe tọ́lọ́hún sọ̀hún láti jọ́ ẹ̀ tó pé mi báyìí ó di gbàgbàgbà náà ọba a. ọba tí máa ń pèsè ní a fún mẹ́lòmí nínú àwọn ẹrú ẹ̀ nínú arísìkì a dẹ̀ fún àwọn míì nígbà láàyè arísìkì láwọn hikmatul baligha ọgbọ́n tó dó ọlọ́run ló ní nípa rẹ̀ kódà wà ní hadith Anas nípa ẹlòmí kẹ̀dẹ̀rí ọlọ́run máa rí pé kóun fún ní dúkìá ló máa dá fún ń fẹ́ fún kóun lè jẹ́ kẹ́lómi tálákà òun ni

wọ́n ṣe bẹ́ẹ̀ fún ṣùáìb ẹni dáadáa tí nàbí ọlọ́yẹ musa alayhi salatu wa salam tó bá dára ẹ̀jẹ̀ fún kíni ọdún mẹ́wàá tó fi padà fọmọ fún. wọ́n yá abúlé mọ̀ yẹ̀ṣẹ́ àwọn gbòkó ẹni tó bá bẹ̀ wọ lọ́wọ́ afúnlọ́mọkùnrin ó ṣe bẹ́ẹ̀ fún nàbí ọlọ́yẹ Yaqub alayhi salatu wa salam ọmọkùnrin mélòó ló bí ìlẹ́wọ̀n ọkùnrin gbogbo wọn. ọ̀yùzàwéyò oúnzùkọ́ àdáwà ìnáṣà ẹni ọba bẹ̀wọ̀ ọlọ́wọ́ ọlọ́wọ́ àfún lọ́kùnrin àfún lóbìnrin ó sì bẹ́ẹ̀ fà níbà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe bọ́kùnrin ló bóbìnrin obi Fatima obi Zainabu obi Rukayya obi Ummu Kulthum mẹ́rin lóbìnrin obi Ibrahim obi Qasim talodobi obi Abdullahi ọjọ́ mẹ́ta ìyẹn ọmọkùnrin aláwọ̀ ṣe bẹ́ẹ̀ àbílẹ̀ abẹ́ẹ̀ fà

rárá ti débi tí wọ́n tí wọ́n máa lọ ayà lọ́rùn bẹ́ẹ̀ pẹ̀lú ẹni tọ́lọ́ ń bá fẹ́ á ṣe ní àkímọ́ àkímọ́ àkímọ́ ọlọ́run á ní kó yàgàn alámọ̀tán lọ́lọ́run ọlọ́run rí ata ẹni tó dẹ̀ bí lára wọn ọlọ́run ìgbó ló ẹni tó wáyà lájọ ni tó bá bímọ òun ló máa bàtà yí ẹ̀jẹ̀ ọlọ́run wa ní kó yàgẹ̀ àìní ìmú lọ́lọ́run kọ́ dín ọ̀dẹ̀ àti wulẹ̀ ṣe. tọ́kẹ́ náà fi sọ yìí pé ìparí ayà gan ni máa ń gbogbo àlàyé ìbẹ̀rẹ̀ gan fún yẹn ọlọ́run bẹ́ẹ̀ náà wà lọ́rọ̀ àrísìkì ọlọ́run àtẹ́lẹ̀ fẹ́ni tó wù ẹlòmí àádẹ́ fún mọ́ ó máa ṣe wàhálà bẹ́yìn lórí pé wàhálà nìkí ọba padà parí iṣẹ́ báyìí ní gbogbo sẹ́lẹ̀ tó ṣe látara máa fẹ́ lọ padà jẹ́ látara tí ń kẹ́ egú yọ̀bọ̀ wàásù ní fifty naira ńlọ́wọ́ sẹ́lẹ̀ yóò sunkún sunkún yóò wọlé lọ wàláì kò sì látara bí náà máa ń ṣiṣẹ́ wọn tí wọ́n máa ń tún nǹkan kọ́lọ̀ kọ́ bá foríjì wa o bí àwọn tí ń tún ọkọ̀ tí wọ́n tún kẹ̀kẹ́ ṣe wọ́n ń tún mansin àwọn ni wọ́n dárẹ̀ àwọn là ń ṣàbòsí fún láwùjọ lórí pé gbogbo àwọn tó báyìí ti jọba báyìí torí gbé lọ látàárọ̀ báyìí tí ó fi ti ó dẹ̀ sì wà lẹ́nu rẹ̀ bí ṣe ń fún <coughs> nígbà ọ̀dà yìí làbá yìí gbogbo wàhálà yẹn ló ṣe kìíní ẹ̀ bá padà gbà ẹ ṣeun ọlọ́run sọ ẹlẹ́sẹ̀ rẹ ẹ ṣeun ìyá máa wò pé ah, ọlọ́run ò ní sáfà àti lọ yìí kẹ̀kẹ́ tó gbé èkó lọ́dọ̀ mi ní ọ̀gbàrà sí oṣù tàtọ́ báyà lọ́tàárọ̀ tóbi ràyílá kí ẹ sì dájú báyìí ètùtù pọ̀ náà àwọn tó kọ́ sí àtúnmáṣí ṣe àtúnkẹ̀kẹ́ ṣe wọ́n ti jọ́ bàbá yìí wa.

ọkọ àwọn takú gbogbo obìnrin yìí lòun ṣe kọ̀gbọ́ ó lòun ní ẹ̀yìn ọ̀nà ibi tán látọ̀ yìí àwọn fi àyẹ̀wò mẹ́mẹ́ ìrìnsì ní kọjá kí wọ́n má mú un tírí fàì fún wọn sì kọ̀ bóò láti sí àà olóhùn lọ́rẹ̀ nù wọn ẹ máa wo ìdárẹ̀ mọ́rẹ́ o ẹ mọ̀ ẹ̀mí ẹni ẹ ti mì ewu tó padà páyà ṣẹlẹ̀ wọ́n ń rìn sáà tàbá ìgbọ́n ṣe tẹ̀wọ́n nìyẹn. wọ́n bá ní ẹ̀dúró ní olóhùn sọ fún yín bẹ́ẹ̀ wọ ìkan three five ọ̀gbẹ́ni tó lóhùn mọ̀ wọ́n ọ̀yà ṣiṣẹ́ mímọ̀ rẹ̀ kò rí nǹkan kan sí láàárọ̀ kùtùkù kẹ́ni ẹlẹ́ni jí tó kásùbà rẹ̀ wọ́ọ́rọ́ tọ́ three five wọ́n pè ẹ bá wò yẹ o ìgbà tí wọ́n wá padà lọ sí ọkọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ wàhálà ti mú nǹkan dání nǹkan ẹ̀dùn wọ́n one thousand ọba ní one five ah, lọ́wọ́ fún kí ló ta àwọn onítì yìí ẹnu wọn ní kò sí nǹkan kan náà wọn á wọlé pé á ah, eré ìyàwó lélẹ́ yìí ọlọ́wọ́ ẹlẹ́dàá àsìkò ṣòfò owó lọ ó tún ṣe wàhálà pé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn mí padà ń gbébọn wọn máa lọ dáhùn lọ́dẹ tí ò ní jẹun.

irú àwọn ènìyàn náà nìyí àrísìkì fún náà nìyí fún ó dé rọ̀lẹ́ nọ́ọ̀sì náà ni kò mú kankan wá owó kódà ara rẹ̀ lè kọjá ẹkún ọwọ́ ọ̀sẹ́ o ìyẹn lọ wo pé tọ́ba dé dé ní kọ́wá rojú tí máa ń ro ẹkún ọwọ́ ọ̀sẹ́ o ọba ìrora ni bẹ́ẹ̀ ni wọ́n ń fáwọn onífóònù náà ni wá <laughs> fóònù tó jẹ tún lẹ́wọ̀n jẹ tí ẹ bá tu báyìí bí ó kọ́ sí wọn lọ́wọ́ nìyí <laughs> láti pé à kò lè lára ìpínlẹ̀ ń tọ́sẹ̀ wọ́n ni wọ́n ta fóònù yẹn à kò sí fóònù dárẹ́ ẹ́ẹ́ nǹkan yọ̀kẹ́ náà mo ní ṣẹlẹ̀ sí ẹ jẹ́ kí nǹkan yọ̀kẹ́ náà máa ṣẹlẹ̀ sí báyìí fóònù yìí ti parí sẹ́yẹ́ rẹ̀ <laughs> ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n padà dólè wọ́n dólè irú àwọn ènìyàn náà sí àbí ìtìtì aláìwọ̀n wọ́n ń ṣe wàhálà àwọn ẹni tọ́lọ́wọ́ máa ń ṣe bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ilẹ̀ ihe ọ̀yà ní pẹ̀lú ọgbọ́n kan pàtó wọ́n ilẹ̀ ihe tó rí jẹrán ọ̀hún tó má ọlọ́run náà gbogbo yọ padà sí ní ọdún ìdàlùkọ̀ yá mọ̀ ládùn ó báyà fàyè béèrè náà tí rọmọdán bá kùn lọ́la àwà ọwọ́ ìfipọ́dún náà ni ọlọ́run òjì ká sọ tó dùnú ọlọ́run ní ṣe ní àṣemọ́ fún wa pípọ̀ ọ̀dọ̀ ọlọ́run òjì ká ṣe láyé lórí ìtẹ̀lé rẹ̀ pẹ̀lú àlàáfíà ara ni o àwọn bá fẹ́ wá kẹ́rìndì ní mọ́sálásí wa bíbá yìí ìyẹn ní iwájú ìta níbi mẹ́yẹn aago mẹ́jọ òwúrọ̀ ó fi hàn pé bíi seven forty five ká ti wà ọ̀rọ̀ bá ní ọdún yẹn bíi seven forty five ká ti wà tó bá ti di eight gérégé ti ń bò tó bá rẹ̀ ẹ́ ṣe rí nìyẹn kí a má pẹ́ tó bá náà ní ọdún.